ẹ mo kí gbogbo ọmọ yorùbá káàkiri àgbáyé níbi tí kíbi tẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete according to the time tẹ bá lóore ọ̀fẹ́ láti máa wò mí ṣáájú gbogbo kí olúwa kó bùkún orílẹ̀-èdè mi orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira tí àtẹ̀mí àtẹ̀yìn tá à ń tiraka tá à ń gbìyànjú pé kí ọlọ́run ọba àláà kó gbà fún wa ṣáájú gbogbo mo dúpẹ́ adúpẹ́ àfìbà fún ọlọ́run olódùmarè Mm, ọba tó dá mi tó dá gbogbo wa wípé àní ṣe lásán àní dààmú mo wá kí gbogbo ẹ̀yin alehulamahu warasa tọlahambiyayi ẹ̀yin àfa ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mukadam sheok mukadam akọ́mọníkéw àti akọ́mọlẹ́sìn gbogbo mùsùlùmí pátápátá mo kí ní kí tó lóore jùlọ pé assalamu alaikum waramatullahi tahala wabarakatuhu mo wá kí ẹ̀yin ìyá mi bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì nínú ẹ̀sìn ẹ̀yìn bíṣọ̀pù rẹ́fẹ̀rẹ́ndì nínú ìjọ àgùdà ìjọ mímọ́ onírìbọmi kérúbù séráfù sẹ̀lẹ́ methodist gbogbo wọn pé àláfíà ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín o mo kí gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi ẹlẹ́sìn kan ẹ̀sìn kan ẹ̀sìn tá a bá láyé tí ọ̀pọ̀ èèyàn ń pè ní ẹ̀sìn kẹta mo kí yín pé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ̀ ṣe ewé já bẹ́ẹ̀ ṣe egbò wà àlùbáríkà àwọn tí olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ mo wá ṣèbà yín ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ́ tọmọ yìí fi yẹ̀ ọ́ ṣubú ẹ̀yin tẹ́ ẹ pọnmọ́ tọmọ yìí fi rẹ̀ ẹ́ dànù àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fìkan ṣoré kiri èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ wá fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe bá lé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani hmm, ìbá orí tó kún tí ò níná ìbá ọjà tó kún tí ò lérò ìbá oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbá yín o mo kí kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba babátúndé ẹni ìta adéyẹyẹ ògúnwùsì ọ̀ọ́ni ti ilé ifẹ̀ mo fi kí gbogbo ládéládé lóyè lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjìrè pé a kù bí ju ọjọ́ ṣe rí mo wá kí bàbá mi àdìsá ọmọ adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ adérọ́pò baba michael baba yomide baba ronaldo baba asabi lágbára lọ́wọ́lọ́ gbogbo wàhálà yín ìlàkàkà yín lórí ìran yorùbá kò kúkú ní jásásán mo wá kí bàbá mi pọfẹsọ banji akíntóyè wípé bàbá <laughs> ẹ kú faradà ẹ kú kó lè dá lágbára lọ́wọ́lọ́ ẹ kó wa dé ilẹ̀ ìlérí mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi wípé a kú bí ojú ọjọ́ ṣe rí o ìdààmú fìtínà ó kéré ó tóbi kò ní jẹ́ ti kọ̀ọ̀kan wa kí ló gbé ń jáde kò sí nǹkan míì tó gbé ń jáde ju ọ̀rọ̀ tí ìyá wa Abíọ́lá Onítìrí tí wọ́n sọ láàrin bíi ijọ́ mélòó kan sẹ́yìn ló mú mi jáde wípé bí ti bẹ̀rẹ̀ náà rèé bá a ṣe bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ náà rèé gbà tẹ́ ní ká máa retí ìjọba ìntẹ́rìmù tẹ́ ẹ fi ọ̀rọ̀ ìntẹ́rìmù tẹ́ ẹ fi bà gbogbo nǹkan jẹ́ according to the time ọlọ́run bá yín sọ̀rọ̀ ìmísí bọ̀yìn tó dùn mí ni wípé gbogbo nǹkan yìí náà lẹ lò fún Moshood Kashimawo Abiola kó fi rí ìjọba Nàìjíríà gbà lásìkò ìgbà tí ń làkàkà láti ṣe ààrẹ orílẹ̀-èdè ó ti jẹ́ wípé gbogbo effort tí àwọn kan put together lọ́lọ́run kàn dá ẹ̀yìn láti wà láti máa jeopardize ẹ̀ ó dáni lójú wípé nígbẹ̀yìn ìgbẹ̀yìn ah, ọ̀bọ kì í jèrè lẹ́yìn ọkọ̀ láspẹ̀t yìí ẹ̀ ní mú nǹkan bọ̀ àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ lọ bọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ òun yẹn tí a fi léde kó má di wípé bóyá èèyàn ń ṣàhéhe sọ àbí èèyàn ń sọ tójú rí ò tó mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí madam Modúpẹ́ abiola Onítìrí tí wọ́n pera wọn ní aya Moshood abiola Abíọ́lá tí wọ́n fi léde kẹ́yìn náà wá fi ọgbọ́n gbé kẹ́ ẹ fi òye gbé kó tó di pé ń wàá ṣàlàyé àwọn èrò tèmi lórí ẹ̀ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ wò ó bonírèéfín bá kọ̀ tó lóun òfin gbá mọ́ èyí tó ti fínlẹ̀ kò ní parun láíláí báwọn kan bá wà tán bá níṣẹ́ ọwọ́ rẹ làwọn máa bàjẹ́ mọ́ dààmú mọ́ fìtínà mọ́ wò wọ́n níran ẹni tí ń bi ní òbí ni ó rèé ẹ̀yẹ́ wò. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ kálẹ́ according to the time ibi tẹ́ wà káàkiri àgbáyé mo kí gbogbo ọmọ yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó káàkiri àgbáyé ọmọ yorùbá tó ní ìgbàgbọ́ nínú ọlọ́run alààyè ọba tí ń jẹ́ èmi ni àwa márèdí ẹlẹ́rù nìyí ọlọ́run alààyè tó sọ wípé ní déédéé gba déédé àsìkò yìí ká ọmọ yorùbá ká padà sórísun wa ká padà sí ibi tó wọn ọlọ́run dá wa sí ipe ká sí lògo wọn ọlọ́run ká máa yin wọn ọlọ́run títí ayérayé ọlọ́run ò fa ọmọ yorùbá nínú òkùnkùn kò fún wa ní ìdè kò fẹ́ wa nínú òkú ẹrú kò fẹ́ wa ní ipò tá à ní máa fi yin òun ká máa sìn òun àwa ta ní ìgbàgbọ́ pé àsìkò náà ti dé àwa ni mò ń kí káàkiri àgbáyé àwa ta ní ìgbàgbọ́ nínú òmìnira yorùbá twenty democratic republic of the yorùbá provisional government yorùbá tó jẹ́ ìjọba délé àwa ta ní ìgbàgbọ́ nínú ẹ̀ òun ni mò ń kí káàkiri àgbáyé tá a dẹ̀ ń palẹ̀mọ́ fún ìjọba délé tó ti dé tán báyìí Hmm. gbogbo àwa tá à ń palẹ̀ mọ́ fún ní gbogbo ọ̀nà ní káàkiri àgbáyé àwa ni mò ń kí o mo kí gbogbo wa pátápátá ẹ má bínú pé mi ò ní lè pè wá lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n mo fẹ́ fi àsìkò kí gbogbo wa pátá tá a dúró tán tá à ń ṣòtítọ́ tá à ń ṣiṣẹ́ takuntakun tá a tiẹ̀ dúró rárá rárá tá a dẹ̀ ní ìgbàgbọ́ nínú ìran wa wípé ìran wa ò gbọ́dọ̀ parun ìran wa ò gbọ́dọ̀ kú sínú òṣìṣẹ́ tá à ń ṣiṣẹ́ takuntakun tá a dìde tán gbogbo wa ni mo kí gbogbo àwọn tó ń fún wa lówó tó ń yá wa lówó ìran wa náà fún lówó pékalẹ̀ ló fúnra wa o kì í ṣe pé bóyá èèyàn kankan ń gba owó kankan tó ń ṣe ọlọ́run ló pè wá òun ló ràn wá òun náà dẹ̀ ló máa san alẹ́ san rí ṣùgbọ́n gbogbo wa pátá tó yẹ pé à ń ṣiṣẹ́ yìí takuntakun gba ni mo kí gbogbo àwọn tó ń yá ìran wa lówó tó ń fúnra wa ló mo kí gbogbo yín pátápátá ẹ ṣe ọwọ́ yóò ní kàn sálẹ̀ àpò láéláé gbogbo ìgbà tẹ bá fẹ́ náwó owó òní wọ̀nyí àbùdíntó olókun ọlọ́run á máa bùnkún yín gbogbo ìgbà gbogbo àtà ń ṣiṣẹ́ takuntakun gbogbo apáta inú wa máa dùn ayọ̀ wa máa kún kalẹ̀ ojú òní tiwa láéláé àṣeyọrí àṣeyege ni ìtà ń ṣe inú ìdùn nínú ayọ̀ la máa máa ròyìn iṣẹ́ tà ń ṣe tó bá yá títí láé a máa máa ròyìn ní tinú ìdùn nínú ayọ̀ pé olúwa ò ṣeun o torí tí àánú ẹ̀ dúró títí láéláé nínú ayé wa mú kí gbogbo akáàkiri àgbáyé ẹ má bínú pé mo tún mo tún wá lé ní láti wá bá a sọ̀rọ̀ mi ò mọ̀ kan tó dé ó dàbẹ́ ni pé ìgbà tán ti gbọ́ pé a ti dé last leg a ti fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ó dàbẹ́ pé ìgbà yẹn ni wèrè yẹn wá ń jáde lára wọn nǹkan burúkú tó ti nǹkan burúkú nǹkan àṣetánì tó ti ń bá wọn jà látijọ́ yìí ló ń jáde lára wọn ìyẹn mo ní kí n wá sọ fún àwọn ọmọ Yorùbá torí mo tún gbọ́ eh, report nípa àwọn kan tó ṣà ń ṣe wàhálà tó ń ṣe dààmú fún orí ara wọn mo dẹ̀ fẹ́ sọ fún àwọn yorùbá nítorí níbi tá a dé ní déédéé ibi tá a dé yìí ah <laughs> ọlọ́wọ́n ọba àánú ayayayaya ayaya nǹkan <laughs> kí nǹkan ẹnikẹ́ni nǹkan kí nǹkan sẹ́ tó bá lóun fẹ́ dènà ìjọba délé láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá láti jẹ́ kí ìtura wà fọmọ yorùbá ah oh god ẹni tó bá lóun fẹ́ dènà ẹ̀ àbóun ní àìdí àwèrè kan ah hmm. ayé ẹ̀ máa parun tí gbogbo ohun tó ní tó mí àti tí ò mí. àkọ́kọ́ mo fẹ́ ká jọ gbé nǹkan kan wò ẹ jọ mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ ká gbé wò ni pé ìjọba délé gbogbo àlà ń gbọ́ ìjọba délé ìjọba délé kí ló ń jẹ́ ìjọba délé ìjọba délé ó nítumọ̀ pé ó mean pé ìjọba tó dúró in gap fún ìjọba gangan tó ń bọ̀ ìjọba adelé is provisional government interim government ó mì ní pé ìjọba tó dúró àwọn ọmọ yorùbá mọ nǹkan tó ń jẹ adelé torí original ẹni tó ní ipò yẹn gbọgbọgbọ but ẹni tó ń ṣe aṣojú ipò yẹn kí ẹni tó ní ipò yẹn tó dé òun ni ìjọba adelé ìjọba adelé ó mì ní pé um, how do you say àwọn tó máa wà níbẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ọmọ yorùbá tó máa máa ṣiṣẹ́ lọ tó máa máa gbé ìgbésẹ̀ fún nǹkan ìlọsíwájú ọmọ yorùbá ìgbésẹ̀ ọmọ yorùbá gbogbo nǹkan tá à ń ṣe fọmọ yorùbá wọn á máa ṣe lọ aṣojú ọmọ yorùbá ni wọn so títí ó a máa fi ṣe àmúdòfin àgàjù <laughs> constitution títí a máa ṣe constitution yorùbá ní èdè yorùbá fọmọ yorùbá báyọ ọmọ yorùbá tá a máa fi ṣe ìyẹn tá a máa fi gbé àwọn ìgbésẹ̀ a census à ń ṣe identification à ń ṣe elections títí a máa fi ṣe elections ah ó ga o hmm. ẹ ti yẹ yín kan tí mo sọ ṣá títí a máa fi ṣe elections fún àwọn tí wọ́n fẹ́ gbé igbá ìbò so táwọn yẹn bá ti wá ṣe tán táwọn Yorùbá ti mú wọn tán ti sọ pé ah àwọn tá a mú rèé o àwọn tó ń ṣe aṣojú wa yìí wọ́n wá hand over fún wọn wọ́n á gbé agbára fún wọn pé ibi táwa bá dé rèé o ńgbà tá a dé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí òun láti ṣe láti ṣe òun rèé ẹ gbà tí ọmọ yorùbá mú ẹ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ fún ọmọ yorùbá ẹ̀yin náà aṣojú náà lẹ́yìn náà o ẹ̀hẹ́n so but kò ń ṣe irú tàwọn irú ti àwọn àwọn tó máa ṣe àtọ́nṣe adélẹ́sìn irú ti adélẹ́sìn short term ni ìgbà kékeré òun ni but àwọn tí wọ́n máa gba Eh, aṣojú eh, elections agbe ìgbà ààbò ẹgbọn <laughs> eh, ẹjẹ àti eyín nǹkan tó mò ń sọ <laughs> àwọn yẹn ṣe mọ̀ pé constitution máa ti fún wọn ní term ó máa ah! sọ bóyá ọdún mẹ́ta ni mẹ́rin ni márùn-ún ni mẹ́fà ó máa ti sọ but kò mí pé ìwọ tí wọn bá sọ pé ọdún mẹ́rin má jẹ́ kórìí ẹ dàrú pé ọdún mẹ́rin ló máa lò tó bá dẹsẹ̀ rọ òdọwọrú tó bá dọwọ́ rẹ máa dàrú ní ẹsẹ̀kẹsẹ̀ <laughs> kò sí ẹnikẹ́ni tó máa ṣe ìjọba pẹ̀lú ilẹ̀ yorùbá tí ò ní sáìn pẹ̀lú ọmọ yorùbá níbi tá a bá dé kò sólùwẹ̀ o máa sáìn tí ò bá lè sáìn contract má try láti ẹ̀ sọ pé o fẹ́ gbégbá ìbò láyé láyé má try yẹ o máa sign contract pẹ̀lú ọmọ yorùbá anytime tó bá ti miss lórí contract tó sign yẹn gbàgbé ẹ̀ ìwọ fúnra rẹ ló máa dájọ́ ara kò sóṣì mọ́ o foundation ta fẹ́ lè fọmọ yorùbá yìí ó máa láti dúró gidi gidi gbà tẹ́ pé till end of time kò sí tó máa yẹ kò sí tó máa mì kò ní fọ́ kò ní wó kò ní bàjẹ́ láéláé ó máa máa dára sí ni títí ayérayé láṣẹ tọ́lọ́run fi dáyé àti ọ̀run. àmín. so tí àwọn yẹn tán bá ti wá gbé ìjọba fún wọn pé ẹ̀yin náà aṣojú ẹgbà o ẹ bẹ̀rẹ̀ sí ṣe ìjọba aṣojú lọ fún àwọn yorùbá wọn continue so àwọn tó dúró àwọn ìjọba adelé wọ́n kàn dàbí ìjọba tó máa mójútó nǹkan kó má di pé kò sí nǹkan ó wà vacant ó wà vacuum. ó wà vacuum. so òun ni so àwọn onítàm tí gbogbo arrangement bá ṣe tán iye oṣù tán bá ti ṣiṣẹ́ tán náà ni àwọn máa kúrò ńbẹ̀. okay. but adelé ẹni tó jẹ́ olórí adelé yẹn yẹn ni ò lè gbégbá ìbò mọ́ nílẹ̀ yorùbá ìyẹn sacrifice ó ready láti sacrifice pé ambition yẹn òun ò ní ni but gbogbo àwọn tó kù tán máa ṣiṣẹ́ fún adelé tó bá wù wọ́n wọ́n lè lọ síwájú ọmọ yorùbá pé àwọn fẹ́ gbégbá ìbò ṣùgbọ́n tó máa jẹ́ olórí adelé òun nìkan kò lè gbé igbá ìbò mọ́ torí kò lè supervise ìjọba tó máa ṣe ìbò kó jẹ́ pé òun ló ṣe olórí ẹ̀ kó wá lọ yẹ sọ́dọ̀ ẹ̀ kó fẹ́ favour ẹ̀ kó tẹ̀sí tó jọ́nà o láíláí ṣùgbọ́n ó ti sacrifice pé òun ò ní ní ambition láti contest for anything nílẹ̀ yorùbá so òun nìkan but ibi tí mò ń lọ ni pé ṣe rí ìjọba délé ó mì ní pé níjọ́ tí ìjọba yẹn tá a bá ti gbé ìgbésẹ̀ tá a jókòó báyìí pé ìjọba yóò tá a pariwo fáyé pé a ti bẹ̀rẹ̀ ìjọba Yorùbá o ìjọba délé ló ti bẹ̀rẹ̀ báyìí o ní Democratic Republic of the Yorùbá o ìjọba délé ti bẹ̀rẹ̀ ìjọba o ṣe rí ní announcement yẹn lásán ó ń sọ wípé orílẹ̀-èdè wa ti dúró hmm. ìjọba wa àwa la àwa la àṣẹ ìjọba wa mo ṣe ń padà bọ̀ á ṣàlàyé dáadáa ṣe pé mo sọ pé nǹkan méjì ló ṣe pàtàkì tí mo láti ṣàlàyé fún àwọn ọmọ yorùbá àkọ́kọ́ ìdí tá a ṣe ń láti protect blueprint wa ìkejì bá ṣe máa ṣe eh, ìgbésẹ̀ tí mo ti sọ fún àgbáyé nípa bá ṣe fẹ́ gbésẹ̀ láti announce ìjọba délé láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba délé gbogbo nǹkan tí mo ti bá wọn sọ mo fẹ́ sọ fún àwọn yorùbá ìgbésẹ̀ tí mo ti gbé lórí ẹ̀ so ibi tá a dé nìyẹn ibi tá a dé sìn nìyẹn kò sí rádaràdà mọ́ but nǹkan tí ìjọba délé mi pé kò sí oko ẹrú mọ́ kò sí oko ẹrú nítorí pé a máa ní agbára hundred percent agbára lórí nǹkan tó lọ ń ṣe fún wa ní resources gbogbo resources wa pátá hundred percent agbára la ní lórí ẹ̀ owó tá a bá pa àwa la máa ná kì í ṣe pé bóyá a máa kówó lọ fún àwọn eh, àjèjì torí ẹni tí ò bá ń ṣe Yorùbá àjèjì ní sí Yorùbá so kò ń ṣe arrangement rutu nàìjíríà tẹ́ pé tán bá pawó pawó tán wá kó lọ sáàárín tán bá dáàárín owó tán bá rí wọn máa ṣàkàkiri wọn máa pín tẹ́ bá ẹ ṣáà máa ń rí gbogbo ẹ̀ náà ẹ máa ń rí breakdown owó wọn bọ́n ṣe ń ṣe ẹ rí bọ́n ṣe ń ṣe owó náà ẹ rí breakdown owó tán sì ṣó lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ pé wọ́n fún wọn owó tán fún wọn kan tó ṣe subsidy owó tán fún lẹ́yìn tó fún subsidy ẹ wo náà ẹ wo èèlò ni wọ́n fún ọmọ àwọn ti yorùbá ń bẹ̀ yorùbá dẹ̀ ló ń pawó jù tẹ́ bá yọ epo kúrò yorùbá ló ń pawó jù fún gbogbo ibi tí wọ́n ń pè ní nàìjíríà kọ́lọ́n tó yọ wá kúrò ńbẹ̀. ọlọ́run ti yọ wá o so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn máa kówó lọ́ọ̀bì kan máa ṣe kò sí yẹn mọ́ èèyàn kan kò jàǹfààní oore tọ́lọ́run ṣe fọ́mọ yorùbá kọjá ọmọ yorùbá lóòótọ́ o eh, òfin ó lè sọ bí àwọn àjèjì wọ́n ṣe máa máa jàǹfààní ṣe gbogbo ẹ̀ ọ̀tọ̀ <laughs> confirm ni o wọ́n láti máa jẹ́ lọ ní till end of time tí ò gbọdọ̀ sí nǹkan tó ń jẹ́ ìyà òṣìṣẹ́ tó ń ṣẹlẹ̀ yìí kò gbọdọ̀ tún ṣẹlẹ̀ mọ́ láéláé so ibi tá a dé hmm, nìyẹn wípé ká bẹ̀rẹ̀ ìjọba tiwa gangan tiwantiwa tá a lẹ́nu ń bẹ̀ tá à ń sọ èdè wa ẹni tó bá ní pé ó lọ síwájú adájọ́ àtàdájọ́ hmm. àti lọ́ọ̀yà everybody ní court Yorùbá ni hmm, òfin yẹn máa yé everybody ń hmm. ṣe bóyá eh, wọ́n máa ṣe magic àbọ̀ máa máa ṣe wọ́n máa máa parọ́ gbé kan lórí kan gbé kan eh, eh, ìyá odó lórí odó àìwọ́ rẹwà tán bá ń ṣe ń pè kò sí yẹn bẹ́ẹ̀ kéde gbé ní transparency ó wà ń bẹ̀ for everybody láti rí so ẹ máa rí clearly so ibi tá a dé nìyẹn iléèwé ọ̀fẹ́ hmm. yorùbá la máa sọ gbogbo syllabus ọgbẹ ó yàtọ̀ sí gbogbo foreign wọ̀nyí kí ló ń jẹ́ jam kí ló ń jẹ́ naco àbí kí náà ń pè neco naco I don't know gbogbo orúkọ oríṣiríṣi tó ń pè yẹn jákèjádé tó kàn wá mọ́ kókó ọmọ Yorùbá mọ́ kókó ọmọ Yorùbá ilé ìwòsàn ọ̀fẹ́ security oúnjẹ ètò oúnjẹ ní púpọ̀ ètò oúnjẹ kò sébi mọ́ o kò sébi mọ́ torí a ti ní àǹfààní láti ṣe nǹkan bí ètò jẹ́ àǹfààní àwọn èèyàn wa lẹ́yìn ọlọ́run mo máa ń sọ mo tún máa tún sọ yorùbá first ó ṣe pàtàkì gan torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àìmá ní ìfẹ́ ìran ọ̀yàn òun ló ń jẹ́ kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ so ṣe ti rí sìn pé kí ìjọba délé bẹ̀rẹ̀ ó ṣe pàtàkì ìyẹn ta ṣe ń sá eré ẹ̀ nìyẹn. kíákíá ìjọba délé bẹ̀rẹ̀ sẹ́ láàárọ̀ ọ̀la. kò ní ìdí pé àwọn kan sọ pé àwọn gbàgbọ́ àwọn ò kò ní ìdí kò ní ìdí rárá rárá èyí tó pọ̀ jù ní gbogbo wọn àwọn aláìmoore ètò pọ̀ jù nu wọn tí wọ́n ń ṣe falafala tó ń náwó falafala kan ṣe ṣé wọ́n mọ bí ìjọba táwọn ń lò sí wọ́n mọ bó ṣe jókòó ni ṣé wọ́n mọ tó wà náà ni wọ́n mọ sacrifices táwa ṣe ń di ẹ̀ ni ṣé wọ́n mọ ni gbogbo ọ̀dẹ̀ náà jẹ́ bẹ̀ náà mú bẹ̀ mi ò béèrè sísì lọ́wọ́ ẹnikẹ́ni so mo lè sírégún lórí gbogbo yín hmm. mo lè sírégún ní ayé àti lọ́run lórí gbogbo yín bẹ́ẹ̀ ni tí bá so máa dàṣẹ kò sí ní tó máa yí bẹ́ẹ̀ ni mo sọ fún gbogbo yín ẹ̀yin wá ń dájú ran yorùbá tó fi dípò di báyìí ah ọlọ́run o jésù ládùúrú tí àwọn ń ròyìn tó ń ṣẹlẹ̀ sọmọ yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí ah oh god ẹni tó bá tíráyé ẹ hmm. ẹni tó bá gbà lérò ni mò ń sọ tó tíráyé ó ń rò ní ó lóun ní àìdí àkànní pé òun fẹ́ dènà àti bẹ̀rẹ̀ ìjọba délé yìí kábíyèsí ọlọ́run àwọn máa parun tí gbogbo tó ní tó mí àti tí ò mí ni. ìyá ti sọ̀rọ̀ o torí gbogbo tọ́lọ̀ fi jẹ́ tó fi ń ṣe ìbínú sí ọmọ aráyé ó máa bínú sí ìdílé ó máa bínú sí ó máa bínú sí gbogbo nǹkan tó ní. àyà yìí ti pọ̀ jù kí ló dé ọlọ́run wá ṣàánú fún wa ẹ̀yin kan wá dìde ẹ wá ní kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́. gbogbo àwọn àǹfààní nǹkan tó dáa tó dáa tó dáa ló ń bọ̀ fọmọ Yorùbá o hmm. nítorí kíni a ti padà sílé gẹ́gẹ́ bí tọ́lọ́run fẹ́ gẹ́gẹ́ bí nǹkan tọ́lọ́run fẹ́ apá orílẹ̀ wa náà là ń gbé o a má ṣe mistake orílẹ̀ wa là ń gbé ṣùgbọ́n àti ìgbé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ni pẹ̀lú àánú ọlọ́run so gbogbo nǹkan ìfàní nǹkan gbogbo nǹkan tó da tó da direct ló máa máa dọ́wọ́ wa kò ń ṣàtọwọ́dọ́wọ́ kò ń ṣe yẹn mọ́ kò dẹ̀ sáyè pé àwọn kan wọn á máa ní àwọn làǹkan làwọn jẹ́ bákan gbogbo aráàlú tó bá lè kú kókó ẹ̀ ayé yẹn ò yọ ìjọba ilé ìjọba aráàlú ni power to the people aráàlú ló ní ṣùgbọ́n opportunities tó máa wà ń bẹ̀ bó bá ṣe wùn ẹ́ ló ṣe lè wá lò bóun èkó lè kan bóun èkó lè one million bóun èkó lè one ta gbogbo bá ṣe wùn ẹ́ ló lè lo opportunities tó máa wà nínú ìlú òtí pé ọmọ Yorùbá IYP á jẹ ìyà kò ní níṣẹ́ kò ní máa lógo àwọn ọ̀dọ́ wa pé wọ́n ní lógo wọn wọ́n ní lọ́lá wọ́n ní lówó wọ́n ní láyọ̀ ah <laughs> láíláí kò sí nǹkan tó jọ àfi tó bá fúnra rẹ̀ sọ pé òun ò fẹ́ lówó òun fẹ́ lọ́lọ́ òun fẹ́ lógo òun fẹ́ láyọ̀. àwọn ń pín owó ni yàtọ̀ sí yẹn ayọ̀dẹ o hmm. ìyanu ti ṣẹlẹ̀ níta fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó ń jẹ́ ìjọba délé nìyẹn o mi ò sọ́tàn o kékeré fẹ́rẹ́fẹ́rẹ́ ni ohun tó rẹ̀yìn lẹ́ni kí n má máa sọ bó ṣe ń lọ o bó ṣe máa lọ o <laughs> ẹ̀yin lẹ́ni máa sọ ohun tó tán bá ti gbọ́ kó tiẹ̀ tó balẹ̀ wọ́n ti han so èmi náà dẹ̀ sọ hmm, so ẹ wo àǹfààní tó wà lóríṣiríṣi tó dẹ̀ kúrò ni wọ́n ní wọ́n pé àwọn kan wá dìde wọ́n wá ní pé àwọn ẹgbẹ́ kan àwọn ẹgbẹ́ o àwọn ń ṣaṣojú ọmọ yorùbá o wọn wá ń sọsọkúsọ on restructuring we stand ah kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ ẹ bá mi béèrè lọ́wọ́ wọn ó ti dọdún kelòó tó ti ń sọ the same thing yìí àtẹ̀yìn pé wọn ò tiẹ̀ tún wọn ò mọ ọkọ tó etí sọpọ òun ò mọ ọkọ tó ń jẹ́ bẹ́ẹ̀ o wọn ò mọ ọkọ tó ń jẹ́ bẹ́ẹ̀ o wọn ní àbòsí tí wọn ń ṣe ilẹ̀ tí wọn dà nígbà tá à ń ṣe restructuring nígbà tá à ń pariwo tá a fẹ́ ṣe nígbà ọ̀rọ̀ mk àìmọye wọn tó dalẹ̀ o àìmọye wọn tó dalẹ̀ mo ń sọ bẹ́ẹ̀ fún yín restructuring tó ń pariwo tán fi ń jẹ owó tán fi ń mọ owó yìí wọn ò mọ wọn ò mọ bó ṣe jẹ o wọn ò mọ ìtumọ̀ ẹ̀ wọn ò mọ ìpìlẹ̀ wọn ò mọ wọn ò mọ details ẹ̀ but nǹkan tán lè ọ̀rọ̀ tán lè máa fi jẹun ni ẹ jọ ẹ bá mi bí wọn ó dọdún kèlò tí wọ́n ti ń sọ ẹ bá mi bí wọn ó dọdún kèlò tí wọ́n ti ń sọ restructuring ẹ bá mi bí wọn pé láti ìgbà tán ti sọ pé àwọn ṣòkò ọmọ Yorùbá ẹ jọ kí ni nǹkan tí wọ́n ṣe fọmọ Yorùbá ní orí ẹ jọ̀ọ́ ẹ bá mi bi wọ́n pé níbo ni wọ́n wà tí ọmọ Yorùbá tọrọ ọmọ Yorùbá fi dí báyìí ẹ bá mi bi wọ́n pé níbo ni wọ́n wà tọmọ Yorùbá dé àlùmájírì ẹ bá mi bi wọ́n pé níbo ni wọ́n wà tọmọ Yorùbá ń kú sí desert tọmọ Yorùbá ń kú sómi tọmọ Yorùbá oníṣẹ́ tí ìyà ń jẹ ọmọ Yorùbá táìsàn pọmọ Yorùbá ẹ bá mi wọ́n léèrè. kó bẹ́ẹ̀ ìyá dé. ẹ bá mi bi wọ́n níbo náà wà wọ́n tún wá sọ pé ìyẹn làwọn fẹ́ dúró sí nǹkan táwọn dúró lé lórí nìyẹn lẹ́yìn pé ẹni tó wà ní ipò ọmọ yorùbá ṣùgbọ́n nàìjíríà nìní ó ti ní kò sínú àjẹ́ńdà òun ẹni tó jẹ́ vice ìyẹn tiẹ̀ ní my foot ní pàápàá hmm. kó àdé fi pamọ́ ẹni tó fẹ́ gbé wò tó lòun rò pé òun fẹ́ gbé ńgbà yẹn jonathan tó pé gbogbo wọn jọ tán hawó tán pínwó fún wọn ṣé wọ́n ní nǹkan kan fi ṣe ni ta ló tán ta ni kò sí nǹkan tán fi ṣe ju pé wọ́n fi ń gba owó lọ mo wá sọ fún yín gbogbo yín pátá pátápátá tẹ́ sọ pé ẹ̀yin ẹgbẹ́ ọmọ yorùbá kan àbí nǹkan ẹ gbàgbé kò sí ẹgbẹ́ ọmọ yorùbá kankan mọ́ o dákọ̀ wọn afẹnifẹre ni ìyá yẹn lẹ́yìn adele yìí lẹ́yìn òmìnira yorùbá twenty twenty two lẹ́yìn adele yìí wọ́n tó bá tó bẹ̀ tán bá bí ẹ̀ dá bẹ́ẹ̀ fẹ́ mọ iye ní àgbà òun sí lọ́jà kó rí ọmọ tuntun wọ orí ọmọ jábọ́ fọ́ ẹ̀yin lajú sílẹ̀ ẹ̀yin pé ẹ̀yin pé ẹ̀yin ṣẹ́jú ọmọ yorùbá ẹ wo bí tí ọmọ yorùbá wà. wọ́n bẹ́ẹ̀ ná. oh, oh lord level méjì ni o ní ẹ̀sùn tẹ́ ti ṣe level méjì ẹ ti ṣe level kan already ṣe rí level kejì lẹ́yìn announcement tí mo ṣe ẹni tí wọ́n bá bí ta ní ayé ẹ̀ kó sọ̀rọ̀ restructuring ẹni rí rí or whatever kó máa sọ pé òun ní idea kó lọ ní idea nàìjíríà o right ẹni kó lọ ní nàìjíríà ṣùgbọ́n tí o bá gbé ẹnu sọ̀rọ̀ ọmọ yorùbá láti ìṣẹ́jú tí mo sọ̀rọ̀ lẹ́yìn announcement yìí. ìyá bínú tán o. tí o bá sọ̀rọ̀ ọmọ yorùbá yàtọ̀ sí wípé ìjọba délé ìjọba adelé wípé bó ṣe máa wá tó o bá lè sọ yẹn gbẹnu ẹ má sọ̀rọ̀ rárá bọ̀ tí o bá try yẹ tó o bá try yẹ ìwọ játijàti rádaràdà òfò bàbá òṣè orí burúkú kan wọn ló ń sọ pé ẹ ìwọ fẹ́ gbé fúlàgì yorùbá o fẹ́ ṣe wọn ọbí ẹ dá mo ń sọ fún ẹ pé mi ò ní wọjọ orí ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo yín yòókù mi ò ní wọjọ orí yín torí ẹ dájú ìkà nìyín hmm. ẹ̀yin lajú sílẹ̀ tọmọ yorùbá ń jìyà báyìí ẹ ń lajú sílẹ̀ ojú yín méjèèjì ẹ̀yin dẹ̀ ń gbowó ẹ̀yin jẹ ẹ̀yin mu ó dáa fáwọn ọmọ tí ìdílé yín gbádùn àwọn ọmọ yín wà káàkiri àgbáyé àbí ok no problem ẹ̀yin fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ lajú yín sílẹ̀ ó ti gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ o ojú yín ò fọ etí yín ò di ẹ̀ ń gbọ́ ẹ̀ ń rí ẹ̀yin wá sọ pé èyí tẹ̀yin sọ ẹ̀ ẹ lè stand sí i ẹ lọ nàìjíríà ẹ lọ bá wọn restructure nàìjíríà ẹ lọ bá wọn ṣe nàìjíríà ṣùgbọ́n gbogbo tẹ bá ń gbà lérò tẹ bá sọ̀rọ̀ yorùbá pẹ̀lú ẹ̀ à ẹ ti dáràn hmm. ẹ dáràn mu àṣù ọ̀yìn ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ ti mọ ọ̀ràn tẹ dá tán o mo ti mọ̀ pé irú yín máa wà lọ́dọ̀ tó mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ ó ti sọ fún mi ṣùgbọ́n òun ló lead tá à ń fọ́lò èmi náà ti lọ bá yín gbé ọ̀rọ̀ yín síwájú àgbáyé o mo ti lọ bá yín gbé síbẹ̀ mo ti sọ fún wọn pé a máa rí nínú yín tó máa wọ̀ patriotic tí ò ní nífẹ̀ẹ́ ìran ẹ̀ tí ò ní nífẹ̀ẹ́ ọmọ Yorùbá <laughs> ẹ gbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi sọ jù bẹ́ẹ̀ lọ ẹ tún try ẹ̀ ètò bá bí mi ò fẹ́ mọ́jú orí ẹ̀ try ẹ̀ ṣe lẹ́yìn announcement ẹ wo ẹ bẹ̀rẹ̀ sí ṣèpàdé ẹ bẹ̀rẹ̀ sí ṣe tó bá wù yín tí ẹ bá tó bẹ̀ ẹ lọ ṣe ha ẹ tó bẹ̀ ìbọn tó bá lóun dájú ẹ tó jọra ẹ lójú tó gbéra ẹ ga bí àṣetánì ó yá bọ́ síta wá ṣe bọ́ síta ní kíákíá kíákíá wà lọ máa ṣe ìpàdé kó lóun ní àìdíà ẹ̀yìn wọ́n ń ṣe restructuring o fẹ́ lọ bá wọn ní nàìjíríà restructuring jẹ́ pé ẹ̀ sì máa wà lọ́ndà òfin nàìjíríà ẹ̀ sì máa wà ní ọ̀ndà amúnisìn oko ẹrú tó jẹ́ pé wọ́n lè jí láàárọ̀ tẹ́ bá sọ̀rọ̀ lẹ́nìí wọ́n lè jí lọ́la kan láwọn yí padà òkè kò tún rí bẹ́ẹ̀ mọ́ àwọn ti yí gbogbo ẹ̀ padà bó tún ṣe rí lélẹ̀ ṣebí nǹkan tó ń ṣe fún region nìyẹn ṣebí region ló wà bẹ́ẹ̀ kan tó dàrú kan tó yí padà ṣebí region náà lò kan tó bẹ̀rẹ̀ sí lo state ọ̀tọ̀ níye state tó máa bá jí láàárọ̀ tó bá dọ̀ lọ́tún yí padà bọ́tẹ́ eléyìí sìn tó jẹ́ ti eh, ọmọ yorùbá tiwantiwa ni nǹkan tá a bá ti jọ bára sọ ni bó ṣe wà nìyẹn agbára lọ́wọ́ àwọn èèyàn ni àjọ máa sọ ni àjọ máa rò ni àjọ máa gbé kalẹ̀ tán bá dẹ̀ tí ó ti da ó ti da tán bá lókè go ahead go ahead náà ni ṣé mo ṣe ọkàn láì béèrè lọ́wọ́ ọmọ yorùbá ni. kò sí ń tẹ́ ẹ sí. ẹ̀yin kan tẹ́ pé ta ló yàn yín ta ló pè yín ẹ má tanra yín ìgbéraga kọ́ <laughs> tọ́lọ́hùn ọ̀ràn tó dán ẹ mọ̀ pé ọlọ́run ò ràn yín kò pè yín kì í ṣe ìgbéraga ẹ lọ wábì kan jókòó sí tí ẹ ní one of you tó bá tún try yẹ lẹ́yìn ìjọba délé tí ẹ lè pe ìjọba délé ẹ ẹ dákẹ́ nu yín tàbí kẹ́ rọra lọ sí nàìjíríà ẹ lọ bá wọn tó ṣe bẹ́ẹ̀ ní ọpọlọ fẹ́ ẹ lọ bá wọn tó nàìjíríà bọ̀tí tó bá lóun ṣe ẹgbẹ́ ọmọ yorùbá kan amójú ọmọ yorùbá kan àgbààgbà yorùbá kan wà ní òun sọ̀rọ̀ ìsọ̀tsọ̀rọ̀ òun sọ̀rọ̀ anything whatever it is anything tó wù kó lè jẹ tó yàtọ̀ sadele gbà bẹ́ẹ̀ wàá sán bẹ́ẹ̀ ni mo sọ fún yín wá san adélédé tán o ẹ lè disturb ẹ òǹtọ́rọ́ ọlọ́run ló ń rìn ọlọ́run ló ń ṣe kò dẹ̀ sí baba ńlẹ́yìn tó lè dènà ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún Fáráò ṣe bẹ́ẹ̀ ó parun ni kò sí olúwẹ̀ tó lè dènà ọlọ́run ọlọ́run ló sọ kì í ṣe èèyàn ó ní déédéé ìgbà déédéé àsìkò yìí tí ẹ bá tún try yẹ gbogbo ẹgbẹ́ tẹ̀ sọra yín pé ẹgbẹ́ Yorùbá kan ọmọ ẹ gbogbo orúkọ tẹ̀ ń pera yín whatever it is ẹ̀yin tẹ́ fẹ́ ni fẹ́ bi gbogbo ẹ̀yin jọ́ tẹ́ ti ń ṣe kílẹ̀ kílẹ̀ gbé jáde kílẹ̀ àǹfààní ó rẹwọ́ lẹ́sẹ̀ fún ọmọ Yorùbá ju pé kẹ́ máa ṣe kà lọ kẹ́ máa ta àwọn sóko ẹrú kẹ́ máa gbàbọ̀dé fún wọn kẹ́ máa gbàbọ̀dé fún àwọn ẹ̀wọ̀n ilẹ̀ ẹ̀yìn ẹ̀wọ́ bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe ẹ bá àwọn Yorùbá ṣe ń ṣe ẹ má tra yẹ o ibi tá a dé ibi tá a dé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo tún sọ mo tún sọ fún yín o a máa announce ìjọba dé ìjọba délé máa bẹ̀rẹ̀ mo ti sọ fún àgbáyé gbogbo ayé mọ̀ ọ̀run gan mọ̀ ọba tó dáyé àtọ̀run ó ti fàṣẹ si gbogbo ayé ti gbọ́ o so tẹ́yìn kan bá rò pé ẹ jẹ́ bákan torí owó tẹ̀ ń jí owó tán pín fún yín owó rádaràdà tán pín fún yín tó yẹ pé látijọ́ kò yó yín kò tó yín ẹ̀yin aláìníkà lọ́rùn ẹ ṣára yín o ẹ ṣára yín ní gidigidi ṣẹ́rìn wọ̀nba tó kù ẹnikẹ́ni ni mo sọ fún yín anybody àtàwọn ọmọdé yín ẹ kó àwọn mídíà yín síta àwọn yẹn ti mọ̀ pé àwọn yẹn rádaràdà ni wọ́n wọ́n ti ní ẹ̀sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ẹ ní escape ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹ̀yin mídíà yẹn káì ẹ ní escape ẹ mo lè bá yín mo àṣọ yín ní gidi ẹ ní escape ẹ ṣẹ́rẹ̀ tẹ wá tún fi kún ẹ fi kún dáadáa o ẹ fi kún torí ẹ̀ ní bọ́ńbẹ̀ ni ṣẹ́rẹ̀ tẹ fi kún yẹn ó fi ń sọ iye ọdún tẹ máa fi wà ń bẹ̀ ni ẹ continue tẹ bá rò pé bóyá ẹ máa mú jẹ kó sí tó jọ torí foundation la fẹ́ fi lélẹ̀ fọmọ Yorùbá yìí tí tó jẹ́ tìrandíran ó ń láti dúró déédéé ó ń láti solid tí nǹkan kan ò ní yẹ láéláé òótọ́ ni mo sọ fún yẹn ẹ try láti ìṣẹ́jú ìlọ́ṣẹ́ mọ̀ pé gbogbo ẹ̀yin àgbàlagbà yẹn tó ń pè yín ẹgbẹ́ eléyìí ẹgbẹ́ afẹ́nifẹ́bi ẹgbẹ́ tí gbogbo oríṣiríṣi orúkọ ẹgbẹ́ kìnnì kan eh, ẹlẹ́yà council of ẹlẹ́yà gbogbo ẹ̀ <laughs> ẹ wò ó tí gbogbo àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ yẹn tẹ́ ń pe orúkọ yín tẹ́ ju yín fi là tẹ́ la ojú yín sílẹ̀ tí ọmọ Yorùbá fi ń jẹ ìyà tó tó yìí ah kábíyèsí o Ọlọ́run wa ní òun wá dé àsìkò dé ọmọ Yorùbá kó bọ́ sínú ìtura kó bọ́ sínú àánú òun kábẹ̀rẹ̀ sí iṣẹ́ la máa ṣe o òótọ́ ni mò ń sọ mo tún sọ wọ́n ti bà nǹkan jẹ́ táwọn bàbá ìjókòó síbẹ̀ tí nǹkan bàjẹ́ tó yìí o nǹkan ti bàjẹ́ kọjá ẹ̀yẹn tẹ́ wà nílẹ̀ Yorùbá ẹjọ́ ẹ bá mi wà yíká ẹ wo gbogbo àyíká ẹ wò kí náà ṣe kí lóore tó wà nílẹ̀ ẹ bá mi wò ó àwọn bàbá yìí dẹ́ jókòó síbẹ̀ àwọn bàbá àwọn ìyá àwọn gbogbo wọn àwọn náà ní láti jọ yìí láti ràn dìran kí ló hmm. ti ṣèyanu ti tú wa ó ti fi wá sínú nínú àánú ẹ̀ ẹ tó bá tà ẹnu yẹn má tà yẹ ẹ parun ni níbo ni kí ni ọlọ́run mi o confam gidi ọba tó dáyé àti ọ̀run nìgbẹ́kẹ̀lé mi ó dẹ̀ ní kí n dúró ni pé àwọn ìran mi wọn ò gbọ́dọ̀ parun hmm. òṣìṣẹ́ ò gbọ́dọ̀ pa ìran mi hmm. ẹ̀yin kan wá dúró nítorí nǹkan èèlò náà fún yín èèlò ni ebi máa pa yín kú náà ni ẹ lè nítẹ̀ lọ́rùn ṣé ládùú owó tí mi ti kó nu yín ládùú owó tó ọmọ yorùbá ti kó fún ìtọ́lọ́hún dúdú dúdú yẹn ṣó yẹ kó tún ṣì máa wá owó kó máa bá ó ṣe àtiranù kiri àwọn àgbà òfò àgbà yà ẹ̀yin ọmọdé òṣì ọmọdé ìṣẹ́tọ́ kó sẹ́yìn tẹ́ ń ṣe wèrè pẹ̀lú wọn à á jẹ́ pé ẹ ti ẹ̀yin ṣe mọ̀ pé ẹ̀yin tún kéré so ọyọ ọdún tẹ́ fẹ́ fi ṣòṣì tẹ́ fẹ́ fi ṣorí burúkú ẹ ti jẹ́ ẹ ti fagùn fúnra yín ẹ já má bàbọ̀ sẹ́yìn <laughs> ẹ tí mọ̀ bó ṣe ń lọ ẹ máa san gbogbo ìyà tẹ́ ń fi ọmọ Yorùbá jẹ yìí gbogbo àìdá burú tẹ́ ń fọmọ ṣe fọmọ Yorùbá ẹ máa jẹ ẹ máa gbé ẹ̀yin lẹ́ ń bọ̀ àrùn bó ṣe jẹ́ nìyẹn ẹ má bínú ẹ má bínú torí tọ́lọ́ mo ní kí n sọ fún yín o ẹ kìlọ̀ fún yẹn tó bá mọ̀ wọn kó kìlọ̀ fún wọn o níbi tá a dé ní déédéé ìgbà déédéé àsìkò yìí ọ̀rọ̀ kan ṣoṣo lórí ọ̀rọ̀ ọmọ yorùbá ń sìn ìjọba adélé ni. ìjọba adélé ìjọba adélé ìwọ tó bá mọ̀ pé o ní o fẹ́ participate o fẹ́ be part of it ọmọ yorùbá ni ẹ IYP ni ẹ onígbàgbọ́ ni ẹ kó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n o ò tí ẹ fẹ́ dá sí moot nfc lẹ̀ zipẹ̀ gọ́ọ̀mẹ̀ níbi tá a dé yìí. ìyá ń sọ̀rọ̀ ìyá wò ni. ṣé o mọ̀ pé o gbàgbọ́ dúró ní náà ìwọ ṣáà ní sùúrù ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣé bọ́n sọ bẹ́ẹ̀ fún mi nígbà ọ̀rọ̀ sójà náà tí gbogbo wọn tí wọ́n ń dagbádọ́ orí burúkú ní sìn tó fìyà jà àwọn èèyàn káàkiri ṣé bọ́n sọ fún mi báwo ṣe fẹ́ ṣe ó fẹ́ bá jàbàjàbà ó fẹ́ bá sọ sójà ní o kíní kan ní o kò rí ṣe kò rí ṣe ọlọ́run tó tì mí lẹ́yìn kan tó rán mi ṣe ṣé kò bá mi jẹ òun náà kan gbogbo gbogbo yín gbádùn mi ò ní kẹ́ gbàgbọ́ rárá ṣùgbọ́n Ọlọ́run tó ṣiṣẹ́ aláṣepé aláṣeyọrí ni òun ló ní gbogbogbò lónìí lórí lórí rìn yìí o kì í ṣọgbọ́n mi kì í ṣe agbára mi not by power not by might ni by my spirit says the Lord Ọlọ́run ló ní o òun ló ní gbogbo ògo ògo ó rán mi ni ó ń lead àwa ń follow ni bó ṣe wà nìyẹn ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ kò kàn wá àti dé level yẹn level nísìnyí pé kó wá sí ìmúṣẹ Hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín last leg kó wá sí ìmúṣẹ bá a ṣe ti sọ fún àgbáyé pa ṣe máa gbé jókòó àmọ́ bó a sọ fún àwọn ọmọ Yorùbá mò ń bọ̀ a sọ fún àwọn IYP mò ń bọ̀ ṣùgbọ́n eléyìí ìkìlọ̀ ni o ìkìlọ̀ gidi láti ìṣẹ́jú tí mò ń sọ̀rọ̀ iṣẹ́ ẹnikẹ́ni ẹgbẹ́ ni o nǹkan kan ni o gbogbo àwọn yìí hmm, ẹ̀kọ́ communicate ẹ̀kọ́ kìíní kan ẹ ṣáà máa fi ẹ̀rí ẹ̀rí ẹ̀rí oníkẹ́ máa kó dání ẹ kó jáde mo fẹ́ rí ètò lòun lọ sáyìn òun fi bíìlì sílẹ̀ ah, a máa rí mo máa bá mi wá bíìlì yẹn wá rí bó ṣáà kí n rí pé date yẹn <laughs> after twenty twenty two ni <laughs> november twenty twenty two wàá ríran wò wàá rí ìran wò ọlọ́run ti bá mi ṣèyanu ó ti bá mi dúró de gbogbo yín gbogbo yín máa máa parun ni gbogbo ọwọ́ tẹ bá gbé báyìí ẹ máa fi ṣera yín ni bẹ́ẹ̀ fi ohun tẹ ní tẹ ohun tẹ ní tẹ bá fi sọ̀rọ̀ kọ́rọ̀ òròdì sọmọ yorùbá àbí sí ẹnikẹ́ni ẹ máa parun ni. torí a máa bẹ ọlọ́run lórí yín torí gbogbo àwọn ọlọ́run bá gbógun tàwọn tó ń gbógun ti ìjọba adélé yorùbá ìran ọmọ yorùbá láti ní ìtura ìtúsílẹ̀ láti ní ìtura láti ní ìfọkànbalẹ̀ gbogbo àwọn tó ń gbógun tiwa bá gbógun tiwọn gbogbo àwọn tí ò fẹ́ kó ṣe ṣe bá wa pa wọ́n run gbogbo àwọn tó ní àwọn ní àìdí àwọn ṣe oríṣiríṣi nǹkan tó ti ṣe láti ọdún yìí tí ò sì lọ síwájú pé òun làwọn dúró lé lórí ẹ̀yìn làwọn padà sí ọlọ́run bá mi dá wọn padà sí ẹ̀yìn kọ́ parun ni ìparun ẹ̀yìn ìparun ìparun ibi. iye dìrì. tọ́ọ̀nì símọ́táyé máa fi parẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ má bínú pé mo gba táìmì ṣùgbọ́n láti ìsìn lọ a máa wá máa ṣọ́ yín ní gbogbo ọ̀nà ni gbogbo nǹkan la máa fi ṣọ́ yín àgbogbo mídíà pátá la máa kó àwọn ọlọ́pàá Yorùbá sí gbogbo mídíà pátápátá wọ́n máa máa ṣọ́ yín ọlọ́pàá <laughs> mídíà yín o wọ́n máa máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ túwìtì bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ náà máa rìkọ́d gbogbo ẹ̀ náà máa kó dání tí ẹ bá tra yí ẹ̀ lẹ́yìn ìjọba délé ẹ máa ẹ̀ ràn wò ṣé mo pẹ́ ti ní choice o láti lọ sí Nàìjíríà o ẹni choice o láti lọ síbi tó bá wù yín o dandan kan o ìyàwó tó bá kù náà ni o ní IYP o mo máa ń sọ o ìyàwó tó bá kù ni o so ìwọ tó bá rò pé orí ẹ dàrú ẹ tíráàyè ẹsẹ ẹ gbogbo bí la máa fi sí gbogbo anywhere and anywhere ọmọ yorùbá fẹ́ ní ìfọkànbalẹ̀ kan ní kan ní ìdùnnú ayọ̀ ẹ̀yin wá ló ti ẹ fẹ́ máa dènà ọ̀nà tẹ́yin ń lò tẹ́lẹ̀ tí ò sí kankan bẹ̀ bọ̀ tẹ́yin rówó tẹ́ ń gbádùn òun lẹ́yìn fẹ́ ah, ṣẹ́yin ẹ ti jẹ́ tán ẹ ti mọ̀ nǹkan. ìyálẹ̀ ẹ ti jẹ́ tán o. ẹ ṣé mo dúpẹ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ pé mo gba àsìkò yín láyọ̀ la máa pàdé láìpẹ́ nílùú ìbàdàn pẹ̀lú àtìlẹyìn ọlọ́run tí ò tó fẹ́ yẹ ọlọ́run ló ṣe níbi tá a bá dé yìí ó ti wá sí ìmúṣẹ ẹ jẹ́ àfọkànbalẹ̀ sẹ́ ẹ má jà bá wọn dá sí rádaràda àbí rédèrèdè gbogbo rádaràda tán bá kiri kó kàn wá o mo ṣe ń sọ protest kàn wá o ìjọba adélé ni tiwa o gbogbo ẹnikẹ́ni tó bá fi ọ̀rọ̀ kankan sí ẹnu níbi tá a dé yìí tó yàtọ̀ síjọba adélé à ọ̀tá ọmọ yorùbá ni ọlọ́run máa gbógun tì ọlọ́run máa parun ẹni tó bá fi nǹkan kan sí ẹnu tó yàtọ̀ sí ìjọba délé lórí ọmọ yorùbá a ọlọ́run ayérayé máa parun jehova máa parun ọlọ́run máa bìwó ọlọ́run máa dojú ìjà kọ gbogbo tọ́lọ́run dá máa dojú ìjà kọ ìparun máa bá ní tó bá fi nǹkan kan kí nǹkan sẹ́nu lórí ọmọ yorùbá tó kọjá ìjọba délé pé kọ́ ọmọ yorùbá kó bọ́ sínú ìgbádùn sínú ayọ̀ ah ó máa parun bó ṣe rí yẹn kò yí padà ẹ ṣé mo dúpẹ́ god bless. Ah mo tún kí ọmọ yorùbá lẹ́ẹ̀kan sí i mo rò pé a ti lóore ọ̀fẹ́ láti gbọ́ gbogbo owó tòwórò àròyé tí ìyá wọn dúpẹ́ onídìrí tọ́fẹ́wé wọ́n níjọba adélé ń bọ̀ wọ́n ní kò sí nǹkan míì mọ́ o àwọn ti bá gbogbo ìjọba àgbáláyé sọ̀rọ̀ wípé ìjọba adélé dé. De léyìí tó túmọ̀ sí wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ máa kẹ́rù rẹ o ìjọba délé ìran yorùbá ti dé o gómìnà ìpínlẹ̀ ògùn gómìnà èpìtì gómìnà ìpínlẹ̀ gómìnà gómìnà ìpínlẹ̀ èkó kwara wọn ni ẹ máa kẹ́rù o ìjọba délé ti ṣe kíni ìjọba délé ti dé wá bi èrè lọ́wọ́ ìyá onídìrí wípé ìjọba délé tíjọ́ kínní àná tán ló ti dé pé àwọn ti gba ìwé kan wá tẹ̀lé káwọn èèyàn kó kán digbá kán dẹrù kán lọ rèé dúró sí government house nìbàdàn tó fi di wípé àwọn èèyàn dèrò abolongo wọ́n dèrò òkè òjé tí ẹ lò bí oṣù bíi mélòó kan bẹ ẹ má sì gbàgbé wípé ẹ̀yin náà lẹ́rán wọn wípé ìjọba ti dìjọba Yorùbá nation pa àti gba orílẹ̀-èdè kí wọ́n lọ rèé hijack rédíò station tí a fi lọ rèé hijack federal radio station ìyẹn amúlùdùn nílùú ìbàdàn ní mọ́níyà. àmọ̀ràn tèmi rèé ìyá onídìrí kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ rẹ tí í ṣe ọmọ mọ̀ṣúrù káṣímáwò abíọ́lá látòrí kọ́lá abíọ́lá kẹ́ ẹ̀ ṣáájú tíwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ bá bímọ fábíọ́lá kó o ṣáájú kó o tẹ̀lé wọn káwa ọmọ yorùbá àyókù á tẹ̀lé ọ ìgbà náà látò nígbàgbọ́ wípé gbogbo ń tọ́ ọlọ́ọ̀kọ sí àjọ àgbáyé ìgbà náà látò nígbàgbọ́ pé ó ṣeé tẹ̀lé àmọ́ láìṣe bẹ́ẹ̀ àǹtí dúpẹ́ nǹkan ń ṣe yí o ẹ gbọ́ nǹkan ń ṣe yín àwọn bàbá wa tí wọ́n wá ń sọ wípé wọ́n ti ń ṣe é bọ̀ tipẹ́ wọn ò rí nǹkan kan mú wọn àpò lójú kan ìjọ́ wo ni wọ́n wá gbọ́ wípé gbogbo ìgbìyànjú bàbá wa Bánjí Akíntóyè àtolóyè Sunday Ìgbòho ìjọ́ wo ni wọ́n gbọ́ pé mú pààyè ìdánirí yàtọ̀ sí lẹ́yìn ìgbà tí ìwọ Mọ́dúpẹ́ Abíọ́lá Onítìrẹ tó darapọ̀ mọ́ struggle Yorùbá Nation ìgbà náà ló di pé ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn tó ń lò ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní kó wá sí gbaga o tún ti fẹ́ràn ya pọ́ọ̀tì ní ìsìn ẹlẹ́kàáwọn ọlọ́pàá yorùbá nation ẹ kò sójà yorùbá nation kí ló dé tó ọmọ ń tanra rẹ ná. dúkìá ń dìrí sóòrò pé gbogbo wa náà la kú ni sóòrò pé gbogbo wa lọ fọ́ ìjọba àgbáyé tó lóun ti kọ̀wé sí fún wa ní proof àti ìwé tán fún yín wípé ẹ ti gba òmìnira ẹ ti gba orílẹ̀-èdè o mo wá kárí you don't just come out to tell us what we don't want to hear or come out to tell us what we want to hear All what we want from you is the truth ọlọ́wọ́ awọlá wàhálà tí mo ṣe lórí ká máa sign petition tí wọ́n ọ̀yá rádaràdàn yìí dẹ́ padà lọ rèé dà sínú odò ọlọ́run ó bí ọ. òní a máa jó ká máa yọ̀ ọlọ́run ní dàrẹ́ẹ̀tì rẹ bó o ṣe dàrẹ́ẹ̀tì Moshood ká ṣe máa wò Abíọ́lá tó fi dàrẹ́ẹ̀tì ẹ̀sẹ̀ wọ̀n náà rè. òní ní ká gbàgbọ́ nù rẹ̀ ní ìsìn ní ìjọba délé àwa ti gbọ́ o àmọ́ tí ìjọba délé rẹ yẹn ọ̀bá bẹ̀rẹ̀ ní kíákíá bí ọ́ ló ń dìrí ah! ìgbà tó ń lo mídíà lọ́tún lọ́sì gbogbo wa náà la fún ẹ ní support Mọ́dúpẹ́ Abíọ́lá Ondire gbogbo èèyàn ló fún ẹ ní support àrò wípé dàdá rẹ ní nǹkan rẹ tó fẹ́ dà rìlíìsì yóò ti ju bí ijọ́ bíi méjì lọ o fẹ́yìn tẹ́ ẹ bá mọ̀ o ìyá yìí tó ti rí pé gbogbo nǹkan tó ti ń tò bó ti yẹ kó tò ó tún ti lọ rèé wá nǹkan ó ti kúkú nǹkan up láti tún fi destabilize gbogbo nǹkan ìgbà tí ìyá yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ òmọ̀sórúkọ tí ò pe bàbá Bánjí Akíntóyè tán olè ni wọ́n kinní kan self acclaimed leader igbá kan àwo kan ọlọ́run ní yànyàn ọlọ́run ní fìyàn sípò ẹni tọ́lọ́run ọ̀bá yàn tó bá yanra rẹ̀ yọ padà jẹ̀yà kálọ́lọ́run òpó olóyè Sunday Ìgbòho ni olóyè Sunday Ìgbòho ọ̀bá ti tẹ́ bọ̀ torí pé fúnra ọlọ́nu àánú rẹ̀ ló pè pé wá yọ ìran yorùbá kúrò lóko ẹrú ìlójú lójú ọjà pé gbogbo ọ̀tẹ̀ pátápátá ibi ire padà ń já sí fọmọ adé ẹ mọ iye ohun tí rí n tó fi níyì kò tó bí ọjọ́ bíi mélòó kan lọ tẹ̀tẹ̀ fi dé oníyì fún bí oṣù bíi mélòó kan ẹ̀tẹ́ kan wàá dé ní kàṣàgbòà ẹ̀tẹ́ bá dé. ẹ ìyá Abíọ́lá ó ń tìrì ó ń dìrì ẹ sì jẹ́ àṣe gbogbo nǹkan pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ìgbà tí mo rí àwọn ààrẹ ọ̀rọ̀ yẹn ni mo rí ah mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá náà ó fetí gbọ́ kẹ́ ẹ tún gbọ́ tí ìyá yìí tún wípé ó tún ti ṣe tán o ẹni tó bá wá gọ̀ ni kó tún gbàgbọ́ nù ìjọba adélé ẹ̀yin tẹ́ ẹ bọ́ lóko abolongo tẹ́ ẹ lágódì ọyẹ tó lọ rèé tò sẹ́nu ìjọba ẹnu lóró ìjọba kẹlẹ fẹ́ gbàjọba ẹ̀wọ̀n ń dúdọ pọ yín ẹ jẹ́ àtẹ̀lé stẹẹpù táwọn bàbá bá jẹ Akíntóyè tó lóye Sunday Ìgbòho tán làálẹ̀ ká máa bá lọ ká sì máa retí ibi tọ́lọ̀ mú wa lọ ẹ má jẹ́ àtẹ̀lẹ́nu ká má tẹ̀lé lẹ́gọ̀fà lẹ́gọ̀fà nìyó ń dìrí according to the lóòótọ́ la mọ̀ pé táwọn bàbá wa Afẹ́nifẹ́re ń béèrè kì í ṣe ti a àmọ́ kò yẹ káwa náà ó tó gbérọ́ dání kò yẹ káwa náà ó tó máa tanra wa torí náà ńkọ́ ẹ jẹ́ á nǹkan bó ti tọ́ àti bó ti yọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jọ ẹ máa yọ ẹ máa dunnú ìyá Bíọ́lá ó ń dìrè wọn láà bọ́ lóko ẹrú o wọn láà ti gborílẹ̀ wọn ní láìpẹ́ láì jìnnà àwọn ó kéde ìjọba interim tá a mọ̀ sí fìdíhẹ́ adelé wọ́n sì ní nìbàdàn làwọn ó ti kéde rẹ̀ tí yáyọ̀ ọ̀bá wá yọjú sí ìbàdàn kó o dúró sí gbàgede mọ̀pó kó o kéde ìyá yìí gbogbo èpè tó ń sẹ́nu kínní ìpátá jẹ́ pé titi ẹni ọ̀jẹ́ o torí tá a bá lọ rí àìsè bẹ̀rẹ̀ ni o á mú nǹkan lẹ̀ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ gbogbo ọmọ yorùbá ló appreciate olóyè Sunday Igboho Òòṣà wọ́n dẹ̀ appreciate bàbá wa Bánjí Akíntóyè torí akitiyan wọn. àwọn àwọn èèyàn ṣàgbénu yàrá pàṣẹ ni tá a rí rí a rí dúpẹ́ ó ń dì rírì látìgbà títí ń pariwo títí ń ti gba abẹ́rẹ́ rẹ̀ padà. à ń retí o bẹ́ẹ̀ bá sábẹ̀rẹ̀ adelé yẹn ní ní àfìlúlẹ̀ àjọ wà ń bẹ̀ náà ni mọ̀sẹ̀ yìí mo dúró ná torí àìsọ́jú ọ̀rọ̀ ní mújàálẹ̀ àmì yìí tó dìrí sọ àti bí títẹ̀mí náà bá fi kún yìí mo mà kọ́ yóò ti yé gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ òsèrà wọn o atúrọ́ tàbí èlùbọ́ nìyá Abíọ́lá òǹdìrí olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Ọlọ́run ọba yọ wá pẹ̀lú rẹ ọ! ó ṣẹ́gun ọ̀tá ó ṣẹ́gun òdì lágbára lọ́wọ́ ọlọ́run bàbá pọfẹsọ Bánjí Akíntóyè ọlọ́run ò ní pa yín báyìí ìyó nìrí ti ní gbogbo ẹ̀yin fẹ́ ń fáwọn wọn lówó ẹ̀yin yá wọn lówó ni bí bá bẹ̀rẹ̀ ìjọba délé ẹ̀ gbowó yín padà ṣùkẹ̀ mọ̀ tanra rẹ̀ ibo gangan ni ọ́fíìsì tẹ́ ti kọ́ kalẹ̀ mọ̀ tàwọn èèyàn kẹjọ mọ̀ tanra yín ń tàn wọ́n kan náà mọ̀ tọ̀mbrẹ́là adéwálé ọmọ mi alẹ́lẹ̀ mi ń jẹ́ mi lọ́mọ ìbàdàn lé olúyọ̀lé ìlú ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀pọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà bẹ́ẹ̀ bá lọ ya ó ya bẹ́ẹ̀ bá lọ sẹ́kù ó sẹ́kù gbogbo ọmọ yorùbá pátápátá ẹ̀ ní dààmú ẹ̀ ní rí fìtínà ẹ̀ ní rí nira àlùbáríkà àwọn tó lódùmarè tó kọ́lé ayé lọ́wọ́ ẹ wo káríra láyọ̀ kápàdé láyọ̀ ó dàbọ̀.